محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على انفسكم او الوالدين والاقربين ان يكن غنيا او فقيرا فالله اولى بهما فلا تتبعوا الهوى ان ان تعدلوا وان تلووا او تعرضوا فان الله كان بما تعملون خبيرا ọlọ́wọ́n bá wa nínú ááyà yìí ọlọ́wọ́n ń ṣe àlàyé fún wa nípa bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn pípé ká ṣe dọ́gba karùn-ún ó dín ní ogóje nínú Suratu ọlọ́run sọ fún wa ó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn ibi ká ṣe dọ́gba torí pé ìṣèdọ́gba òun gangan lọ́lọ́run bá fi gbélé ayé dúró òun lọ́lọ́run fi mú sámà dúró òun lọ́lọ́run fi mú ilẹ̀ dúró ìṣèdọ́gba ó lè jẹ́ ká gbélé ayé ní rọrùn òun ló sì lè mú kí. Ke àwọn èèyàn wọn lè jọ máa gbẹgbẹ ara wọn láì kò sí gbámi sí omi ò tó ṣíṣe dọ́gba yìí ọlọ́run bá sí lọ́ràn yẹn lórí bàbá sáwọn ọmọ rẹ̀ ó sí lọ́ràn yẹn lórí ọkọ sáwọn aya rẹ̀ ó sí lọ́ràn yẹn lórí olórí sáwọn ẹni tí ń ṣe olórí ilé lórí olórí orílẹ̀-èdè olórí ìlú olórí ìpínlẹ̀ alámòjútó abúlé olùdarí àbà abẹnugan ládùúgbò gbogbo wọn pátá lójú ọ̀ràn yẹn lé lórí pé ṣe déédéé. kí wọ́n sì dọ́gba ìṣedéédé a aka ká ẹni fìtínà kú ò tí o sì ní forí paálẹ̀ fún ìṣedéédé a máa kí gbogbo oníkálukú ti da rẹ̀ bọ́nú ọkọ̀ wọ́n sì gbàgbé pé èèyàn máa lò fi pààyàn ìṣedéédé a máa kí ilé ẹjọ́. E kó má ní ẹjọ́ níwájú tó ṣe pé yọ gbọ́ ìṣedéédé a máa mú kí ìfọ̀kànbalẹ̀ tó gbópọn kọjọba nílùú ẹbí wípé ẹ̀yìn àwọn èèyàn ó di pé wọn ò bẹ̀rù nǹkan kan mìíràn yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wọn àyàfi ìbẹ̀rù tí wọ́n lè ní sí pé kí ìkookò. kọ́ mọ́ kó àwọn alágùntàn jẹ nígbà tí bá ti wá sí ìṣedéédé láàrin èèyàn sí èèyàn o àìrẹ́dọ̀fí lórí òróǹro yóò máa wáyé ẹ̀ẹ́ni rí lẹ́gbẹ́ ẹ̀ẹ́ni rí ọ̀nà gbà kò sì ní balẹ̀ lóru èèyàn kan ò ní sẹ́yìn kẹ́ ẹ lè gbẹ́jọ́ rẹ̀ lọ bẹ́ẹ̀ lómi ìpè kọ́ da sí i nítorí pé tó bá da sí i kò ní í ṣe déédéé yóò tún fi ntí òsì kún títí ń bẹ ni eléyìí àwọn amúkíkálukú kọfẹ́ máa fọwọ́ ara rẹ̀ gbèjà ara rẹ̀ wípé bàbá kúkú gbé lọ ilé ẹjọ́ wọn ò ní dá wa láre tuntun báàrí wa ti ṣe hàn kálukú yóò máa ti ka ara rẹ̀ gbèjà ara rẹ̀ eléyìí ó sì mú kí ìfọ̀kànbalẹ̀ ọmọ sì máa lágbóolé kọ̀ọ̀kan ambọ̀sibọ̀sì ìgboro kọ̀ọ̀kan táwọn ẹsẹ̀ tí sọ orílẹ̀ So, á rí i pé lórílẹ̀‐èdè wa lónìí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ eléyìí tó ṣe pé wọ́n ṣàjòjì sáwùjọ wa àwọn èèyàn ti ń gbé agbọn abi tá à ń pè ní Nàìjíríà yìí ó ti pẹ́ díẹ̀ a sì mọ̀ wípé Ọlọ́run bá rọ orílẹ̀-èdè wa ọ̀rọ̀ lọ́rọ̀ tó pọ̀ kọlọmọba kó jẹ kó máa nílọsíwájú sí kó máa dínkù ṣùgbọ́n bí ọ̀rọ̀ yìí ti ṣe pọ̀ tó tó sì jẹ́ onírúurú lóríṣiríṣi ọ̀rọ̀ yìí kò kárí rárá àwọn èèyàn kan tí wọ́n ti dépò agbára wọ́n dàbí ìgbà tó ṣe pé àwọn nìkan ni wọ́n ń kó ọ̀rọ̀ yìí mì èèyàn tí ò ti ní nǹkan kan rí tẹ́lẹ̀ tó ṣe pé akúṣẹ̀ ni bó bá ti lè dé ipò báyìí ó ń gán alárò ọmọ sọ pé òun ọmọ iye tó ń ti ní ma sówó oṣù náà lọ́pọ̀ tó bẹ́ẹ̀ ṣé àwọn àjẹmánú àjẹmánú tí wọ́n ń fún wa òun náà ló búyà rí débi pé èèyàn tí ì sọdún kan nípò ó lòun ọmọ iye tó ń ní níbi tọ́pọ̀ dé a sì ti mà gbé nítòsí ilé rẹ̀ ládùúgbò tí ń gbé nílùú tó wà ọ̀pọ̀ àìmọye èèyàn ní ń sùn lébi wọn ò sì jẹ́ òpè tábà pé jíjó pé wọn ló mú wọn máa sùn lébi èyí tó pọ̀ jù nínú wọn wọ́n gbọ́n wọ́n sì lọ ilé ẹ̀kọ́ wọ́n ní wọ́n lóye ọ̀pọ̀lọpọ̀ ló ma nǹkan tí òun lè ṣe ṣùgbọ́n tí ò rí nǹkan kan ṣe. báwo wá ni má tó bá gbé nǹkan tó jẹ́ ti gbogbo èèyàn tó yẹ kó o ẹnìkan lọ́dá nìkan kó wọlé àtòun àtìyàwó àtàwọn ọmọ tiẹ̀ àwọn ni wọ́n fi ń gbádùn gbogbo aráàlú yòókù wọ́n kàn rí tí wọ́n mú ewúrẹ́ kọjá ni wọn ò rẹ́ran agbádìí ẹ wọlé wọn ò rí nǹkan kan jù yẹ lọ bí sáńsì ń ṣẹlẹ̀ nu lójoojúmọ́ wọn bá kó kátàn kátàn mílíkì wọlé agolo láàrin ta àwọn èèyàn kan látẹ́gùn nígbà táwọn èèyàn kan tí wọ́n kówó mi eléyìí ń bí kí ìkùnsínú ọ̀pọ̀ lórílẹ̀‐èdè tani mẹ̀kúnnù náà tó fẹ́ rólówó láwùjọ tiwa lónìí àtúlówó tó lówó halal àtúlówó tó jó lówó haram mẹ̀kúnnù wo ló fẹ́ rí kanu wọn lónìí láwùjọ yìí kò sí irú wọn máa wò gbá ah, owó wa náà wọn kúkú ń kó eléyìí máa so òṣìṣẹ́ ìjọba àwọn ah, bí ó bá so òṣìṣẹ́ ìjọba bí jọ ń gbé kọ́ńgílá fúnra wọn ni so eléyìí àìṣedọ́gba ó ti pọ̀ jù lórílẹ̀‐èdè yìí a rí i pé àwọn kóòtù kóòtù tí wọ́n dálẹ̀ wọ́n máa ní court of justice pé kóòtù ká ṣe dọ́gba a rí i lákọọ́lẹ̀ lára ògiri ṣùgbọ́n kò sí nínú ilé tí wọ́n kọ́ kalẹ̀ justice yẹn ó ti di nǹkan míì kì í ṣe justice yìí because ẹnìkan jíwó ó jíwó ó jíwó ó jíwó ó sì fẹ́ gbọ́n kótó stéètì rẹ̀ ó fẹ́ gbọ́n gbẹ́ẹ́. wọn á ka ẹ̀sùn sí lọ́rùn ní àwọn tí wọ́n ń jẹ́ àwọn ẹni tí ń kó páńpẹ́ mọ́mú sí àwọn ẹni tó ń kówó orílẹ̀-èdè tó ń kó sí wọn lọ́wọ́ EFCC wọn á ka ẹ̀sùn sí lọ́rùn ẹ̀sùn yẹn ọlọ́jà burata ni bẹ́gbẹ̀rún ni bọ́gọ́rùn ni wọ́n sá níbi odò méjì jù bẹ́ẹ̀ lọ. ìgbà tí wọ́n á gbé lọ sílé ẹjọ́ wọ́n gbé lọ sílé ẹjọ́ bí tó jìnnà sí agbọn abí tá a kó ti jíwó yìí wọ́n gbé lọ sílé ẹjọ́ ń Kaduna ẹjọ́ yìí wá gbóná kíkankíkan àwọn kan wá ń ṣèwọ́de ẹ máa wo bí ẹni tí yà ń jẹ bóun náà tún ṣe di ẹ̀sìn táwọn ẹni tí ń fi yà jẹ tí wọ́n tún gùn wọ́n á kó náírà mélòó mélòó fún wa wọ́n wá wọkọ̀ láti Delta ó di Kaduna State wọ́n lọ ṣèwọ́de pé kí ló dé tí wọ́n fi mú kí ló jí kò jí nǹkan kan kì í so lè títí yẹn bá kó bàbá rẹ̀ tó bá kó bàbá rẹ̀ wọ́n pọ̀ jalè tí báwọn làwọn lè po táwọn bá tún kówó epo ṣé wọ́n sọ pé àwọn jalè ni ìbẹ́pẹ wù nù léyìn ìbẹ́pẹ tó wá wù nù léyìn ó wá bẹ̀rẹ̀ sí ní kàjẹ́ ọ̀ ń kàjẹ́ ẹnìkan wá wá láti ta wọ́n á lé ọká pípé ìbẹ́pẹ tá a jọ ní báwo nìkan ó ṣe máa dájẹ́ báwo ni wọ́n nìkan ó ṣe dájẹ́ àwọn èso lé o àfi ẹ bá lè báyàn wí. fún ìbẹ́pẹ tí ń bẹ ń lé wọn kó ṣe jẹ́ kó ṣe dájẹ́ wọ́n ní bẹ́ẹ̀ lépo epo rọ̀bì èyí tí wọ́n ń wà nílé àwọn bí gómìnà àwọn kan bá jí gbogbo owó epo owó tán fáwọn owó àwọn náà ni kò sí nǹkan tó burú mbẹ̀ tí ì bá ṣe kọ́pọ́lọ́ tí ń bá dọ́ta ẹ sì sùn ẹ kọrí síbi kan náà ògidì òpònú òhun nìkan nù gbogbo yín sóun ní gbogbo yín. So káti ẹ̀kọ́ owó yín náà ni tá a bá gbà bẹ́ẹ̀ ti ṣe wí látàrí àìlérò owó gbogbo yín náà jọ ni owó gbogbo yín tẹ́nìkan nu yín wá jẹ ṣé gbogbo yín lẹ jẹ afẹ́ bá yín fìyà jẹ ni wípé òun nìkan ló dá jẹ ó sì yẹ kó pin kárí yín wọn ni rárá nígbà tó nìkan ti jẹ kò burú wọn ṣe wọn gbé ẹjọ́ yìí kúrò wọ́n tún dá padà ságbọ̀n ọ̀dọ̀ wọn wọ́n á lọ rí adájọ́ adájọ́ wọ́n á gba ìgúnjẹ wọ́n á ní gbogbo ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ yìí àwọn ẹ̀sùn kúgbèkúgbè tí o fẹsẹ̀ rinlẹ̀ àwọn rubbish nonsense foolish ah, ah! wọ́n sá sọ àwọn òyìnbó so àwọn fagilé ẹjọ́ ọ̀hún àwọn túlẹ̀ ẹni rí padà lọ lẹ́yìn ọjà rí subhanallah gbogbo ọmọ orílẹ̀-èdè gbọ́ orí fẹ́ẹ́ fò lọ bó wa làwọn à ń ṣe ń daṣọ sí àwọn olè lọ́rùn báyìí pé wọn ò jalè táwọn ń lù tí wọ́n tún lùlù tẹ̀lé wọn lẹ́yìn báwọn máa rí ni wọ́n wọ́n tún ní wọ́n tún mú lọ́ba túlẹ̀ kìí sọ lè fa ọba túlẹ̀ gbogbo àti wọn sọ pé ẹmu ẹmu ẹmu ó lè ẹmu ẹmu ẹmu oṣù wa nù ọjà wo ò sì jí nǹkan kan àbúrò wa túlẹ̀ because tó bá ti túlẹ̀ sẹ́wọ̀n kó àwọn èèyàn ẹ̀ńtọ́ sáré náà o lè sì gbẹ́ntì ẹ̀ ó dúró lójú kan náà ẹ̀ńtọ́ bá sáré ló lè tọ́ wọ́n lọ́ọ́ jalè wọ́n sì fọ́ ọmọ ọba túlẹ̀ ọgbà ọ̀nà omi ó fi bọ́ sílùú òkèèrè láti ìlú òkèèrè àbá gbúrò rẹ̀ ní Dubai ní Imaratil Arabiyyatil Muttahida ó ti kó owó kọjá sísọ wọ́n fẹ́ máa ra lé síbẹ̀ náà tọ́ ẹ wá máa wá wo orílẹ̀-èdè tí ẹ̀ ń sọ pé court of justice kún bẹ́ẹ̀ o àwọn tí wọ́n ń bẹ England lọ́wẹ̀ kọ́dákùn kọ́ bá wọn ti sẹ lọ́nà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ní England kìí ṣe tuntun ó ti ṣẹ̀ tó wá jẹ gómìnà Nàìjíríà wọ́n sì mà ipò ti ṣe four one nine ti ṣe four gidi ní England ṣùgbọ́n kàkà kí àwọn INEC káwọn fi nù INEC gan káwọn náà fi ẹ̀sùn tí wọn fi kányùn kí wọn fi ṣiṣẹ́ kí wọn má gbà wípé kó díje fún ipò gómìnà tó ró lè lélẹ́yìí wọ́n á ní ẹ ìgbà tí èsì nàìjíríà ni wọ́n ti fẹ̀sùn yẹn kàn án so gbogbo ẹ̀sùn náà fẹsẹ̀ rinlẹ̀ so nàìjíríà gbogbo ẹ fẹsẹ̀ rinlẹ̀ ó díje ó wọlé ó tún ṣe gómìnà ilé ẹ̀ méjì ìwádìí owó tó kó england tó ti wá jẹ́ kówó díẹ̀ náà ni kò tí wọ́n bẹ́ẹ̀ náà wá ṣọ́ọ̀bù kan wọ́n ní ti ń ṣiṣẹ́ bí ká máa bá ti ṣiṣẹ́ olè ń bẹ̀ wọ́n. Tọ, àwọn wa ń wa lórí owó tí ò tún kankan tó jimbi torí pé gbogbo owó tí ń jimbi náà nígbà tó wà gómìnà ń lọ sí england ń lọ ra lé ń ra bàálù ń ra gbogbo ẹ̀ àwọn náà sì ń torí pé ó lè làwọn náà àwọn ń gbolè láàyè àwọn fi ń gbé ètò ọrọ̀ ajé tiwọn lárugẹ tàǹgbà tó wá di pé ọ̀rọ̀ wa dojú àmì àwọn aránṣẹ́ sí Dubai wọ́n rán àwọn Interpol pé kí wọ́n bá wọn mú Dubai àwọn á gbé lọ sílé ẹjọ́ ilé ẹjọ́ adájọ́ pé kò burúkú wọ́n fi ránṣẹ́ sí England wọ́n á sì dájọ́ fún ní England ẹ mọ iye ẹ̀wọ̀n ọdún tí wọ́n ní òsè lọ náà. ìjọ kan ní àbíjọ ọdún mélòó naam ẹ ẹ ah ẹ wà current naam gbogbo ẹ mà lọ wà náà fi yàn yín jẹ nàìjíríà gbọ́sọ̀ tí òwà ti ti ń lọ ó rọrùn láti máa yí nǹkan máa lọ torí ọ wá lọ sẹ̀wọ̀n lọ́rùn. ojú wa ti kálukú nàìjíríà ẹni tẹ ẹ ní ọ̀sẹ̀ ẹni tí ẹ tẹ ẹ ní kọ̀sẹ̀ gbogbo kóòtù kóòtù rọ ojú wa ti gbogbo wọn aṣọ ìwọ wọn ń wọ bí ìgbà tó tutù mu nínú ooru wọn kó gbogbo jàǹká wọ sórí bí ẹni sòsùkà wọn làwọn justice àbẹ́rẹ́ justice ti gùn tó ti ń sàn ká gbogbo títì tó bí nàìjíríà ṣe rí nu. No To see justice wọ́n wá mọ ẹnìkan ó gbé ewúrẹ́ wọ́n á ní tó wà ń bẹ̀ ni pé àwọn ẹlẹ́rìí tí a need láti fẹsẹ̀ olè tó ọjà yìí múlẹ̀ ẹ̀rí tí wọ́n mú wá kò tí ì múnádóko ẹ lọ mú lọ sí ilé ẹ̀wọ̀n náà kẹgbàgbé rẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́lòmíì oṣù gún ọdún lẹ́wọ̀n torí pé jẹ́wúrẹ́ wọn ò tí ì dájọ́ ẹ̀dàkùn tí wọ́n bá wá dájọ́ náà ń sẹ́wọ̀n kó lọ láwọn justice ti bí o ní ègéyàn lọ́wọ́ àlàáfíà lọ́wọ́ ò lè máa bẹ nàìjíríà bí ọwọ́ tí ń jí nǹkan wọn tún máa paláró wọn máa bá a fi làálì sí ò ní gé e. ẹ òpin wọn ni ọlọ ẹwọn ni ó ti wá sógun ọdún lẹwọn wọn pa àwọn àwọn onídàá nígbà tí wọ́n bá lọ bẹ ọgbà ẹ̀wọ̀n wò pé àwọn èèyàn ti pọ̀ ń bẹ ju ó ti fún ju ó ti ṣèkìnnà wọn àmọ́ bí kálukú kékeré ló gbé wọ́n débi gbígbé ní nineteen seventy five ni kí lọ́ọ́ àṣẹlẹ̀ oúnjẹ ewúrẹ́ ìgbà tí wọ́n á délé àwọn ẹlẹ́rìí wọn ò pé torí ẹ̀ wọ́n máa ní kó lọ gbàgbé òun bẹ̀ seventy five to two thousand and twelve wọ́n bá bí man seventy five sọ́mọ́gán ò ti bí gbogbo tinú ẹ̀ tán torí délé àwọn tó bí lẹ́ kò sí justice justice irọ́ ẹ justice ní nàìjíríà ń bí wọ́n ní owó òkun pa epo tí ìjọba ń ná wọ́n ló ti pọ̀ jù àwọn èèyàn wọ́n wẹ́rẹ́ kan àwọn ní jèrè rẹ̀ ìgbà tó sì ti jẹ́ pé àwọn èèyàn díẹ̀ yẹn ní jèrè rẹ̀ àwọn fẹ́ kó owó yùn àwọn fẹ́ kó kúrò lọ́ọ́ ṣe nǹkan míì tí ó mú lọ síwájú bá wa àti wá rí tí wọ́n ń ṣe á ah! ẹ wò àwọn títì wa ti dáa tó ẹ wò bí náà ò sí sẹ́jú mọ́ ẹ wò síbítù wa ìwòsàn ọ̀fẹ́ ẹ àwọn ilé ẹ̀kọ́ wa bí gbogbo ẹ̀ sì dáa tó ah Nàìjíríà the giant of Africa ebi ẹsẹ máa wí giant nù yà giant nù òsì giant nù kò giant nù kò giant nù ìlú òsè gbé hàn kò wò pọ̀tọ̀pọ̀tọ̀ ló kún gbogbo títì wọn ló wò làwọn ò fi ṣe wọn wá gbé epo kúrò ní sixty kíni náà sixty five wọn wá sọ di one forty wọn fẹ́ sọ di one hundred and forty one forty one lẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ṣèwọ́de o bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ní gbà o tọba àjọgbà lẹ fún o ẹnì káwọn kan kú àmọ́ tí wọn sọ fọlọ tọba àdìjọ gbẹndà alqiyam bí lágbájá gbọni kú kọ ọmọ wàláì wọn fowó kún owó epo ni so àwa láàánú gbà kẹ máa wo nǹkan bẹ́ẹ̀ o inú páàní gbà la wọ alágbé páálí gbígbé kí ni ká solidarity forever tọba ti pa o ló ń bá rí tó ń lọ ọlọ́run bó ṣe jẹ́ ẹ ṣé àbọ̀ eléyìí ń ṣe mú lọ fọlọ́ torí ẹ tó máa lọ bá wọn ṣe wọ́n di òṣè rẹ tí bọ̀n bá ti bọ̀ ó ṣe é ṣe kọ́ bọ́ ọlọ́tẹ̀ mi so kọ́ ọmọ wa mọ kí lọ́ọ́ sọ fọlọ́ ọba wa mùsùlùmí làwọn jàmá sẹ́rí gbogbo àṣà àṣà òyìnbó ni àṣà ẹni tó rí rè ó pé àṣà òyìnbó ni èèyàn ṣe ọba tiẹ̀ jẹ́ nbì kan ọ̀hún àbá gbogbo ètò ọ̀dà ó tún bàjẹ́ wọn lè bá tún gbogbo ẹ̀ sí papọ̀ àbí ìwọ sì ti mà pé ètò bàjẹ́ gan wọn ò ní ṣe títí tá nàbí Ìsá ìpadà dé aleyhi salam ó tún wá fi tí ò sí òfin kun ti ń bẹ jẹjẹjẹjẹ àwọn màmá kálukú jókòó ńlé wọn àti bàbá o ọwọ́ ajáde ń lọ sí ìwọ́de bàbá rẹ̀ ọ̀ràn o màmá rẹ̀ ọ̀ràn o ọlọ bọ́jẹ́ jihad ni ò ní lọ ó pe ah, ah, ẹ̀sùn ò lè epo lọ́wọ́ á lè nàám bẹ́sìn ọ̀bá lè sépo ló lè bí ètò lọ para rẹ̀ ńlọrin mẹ́wọ̀n jẹjẹjẹjẹ làwọn bàbá àti ìyá rẹ̀ wà nílé tí wọ́n ń ṣàdúrà kọ́lọ́njọ́ dáa fáwọn ọmọ àwọn ọlọ́dà yàpò bán bí tí wọ́n ti ń lọ sí ìwọ́de wọn epo àwọn àwọn náà gbọ́dọ̀ fi hàn Kwara pa àwọn náà ń bẹ àwọn náà ń bínú sí kó burú ẹ̀hónú. E ọkọba fún ni ẹ dákun kí la fẹ́ sọ fọlọ tọ wọn á ṣe gbogbo ẹ ẹ dákun ẹlẹ́yìn díẹ̀ ní jàǹfààní ẹ torí èèyàn díẹ̀ tẹ́ ẹ mà ẹ mọ ọ ẹ mọ̀ pé àwọn ní jàǹfààní ẹ mọ̀lẹ̀ lólè ẹ sì ní justice wà ẹ rí i pé àwọn ìjọba ọmọ halẹ̀ we are going to bring them to justice ah, àmọ́ justice tí wọ́n mú ọ wádìí rẹ̀ tọ ẹ mọ wọn ẹ mẹni tó jalè ẹ mọ olè tọjà ẹ mọ bó ṣe jà á ẹ sì mọ iyejú wọn ẹ ní wàá mú wọn wá sí justice ẹ wàá ti torí ẹ̀ta oró èèyàn kan ẹ mọ wàá fi àjẹ gbogbo àwa tá a mọwọ́ tá a mẹsẹ̀ ẹ wàá ní gbogbo alásan wo èyí táwọn ń jíun a ní nǹkan lu wa a tún kó wọlé látòkèrè ìlú tí wọ́n ti ń fún wàrà tí wọ́n ń tà á fáráyé wọ́n ní wàrà ò sí ń bẹ̀ fáráàlú aráàlú sì tún gbélú kọrùn ẹnjó báwọn kú oríire wọ́n sì kó epo wá láti bòmí wá sí nàìjíríà ń bì ha allahu akbar sẹ́ẹ̀dí tí o bá ti sí justice gbogbo àwọn tó yẹ kẹ́ ẹ fẹ̀yìntì lẹ́rìí kan dòlè nítorí pé àwọn kan náà lórí wa làwọn tó ń fẹlẹ́ yẹn sọ̀rọ̀ láéláé kò ní wù wọn káyè fọpo nàìjíríà gbádùn nítorí pé tó bá dúró tí wọn ń rí kó fọ ń bẹ wọn ti dínà máa wọn ebi ń bẹ nu wọn ẹni tó lọ kọ́ ilé ìfọpo sórílẹ̀èdè bòmí tí ó sì ra ti rọbì tí ó lọ fọ wá tún tà fún wa àwọn àmọ́ lówó lọ láéláé àwọn sì máa sì yàjẹ lọ lérò tiwọn o àmọ́ lọ́ọ́ ìsọba alábòsí.

lọ́ba pin torí délé ọ̀dọ́wọ́ wa o kò sí justice ń bì justice kọ́ ìgbà tí wọ́n á kí wọ́n wádìí ẹ máa wo justice fa níbi tó nípa dé ń bì wọ́n ní kí wọ́n wádìí bóun ni ọ̀rọ̀ àwọn ta lọ́wọ́ ẹ sì lẹ́tì máa wọ́n o ẹ̀yin náà lẹ́ léèyàn díẹ̀ ẹ tún wá ní kí wọ́n lọ wádìí ẹ dákun mo ti mẹ́ni tó jalè àbùrọ̀sọ pé ẹ tún lọ wádìí ẹ wá dúró ó tún tún gbé kalẹ̀ pé ẹ lọ wádìí. wọ́n tún gbé kínní kan faruku lawan kọ́mítì wọ́n tún gbé àwọn kalẹ̀ àwọn náà lérí wọ́n lé kanu rédíò wọ́n lérí wọ́n lé kanu tẹlifíṣàn àwa o àwa tẹ rí o àkọ́kú o torí ọlọ́run tàwọn fi ṣèwádìí o àwo ò sì lè gbà kẹ́nìkan bó kọ́ wa jẹ́ torí àlòkọ́ tá a fẹ́ protect masha allah ọlọlọmọ yìí fóònù tí wọ́n ti fóònù àwọn tó ń fi kú dẹ́rù bá wọn wọn ń sọkúndùn wa nahnu la nakhafu fillahi lawmata la'i torí ọlọ́run àwọn ò ní bẹ̀rù ẹnìkan ẹ̀sìn bí nàìjíríà náà ṣẹ̀rí ọlọ́run wọn lò ń bẹ̀ torí pé kò tí o bá jẹ́ ṣẹ̀rí ọlọ́run níbo ni justice náà ti fẹ́ wá gánà rí níbo ló ti fẹ́ wá ọpọlọ àwọn èèyàn ìdọ̀tí lásán tí wọ́n fi gbé constitution kalẹ̀ ẹ̀bẹ́ ìrìn ojoojúmọ́ tí wọ́n sọ pé constitutional amendment committee constitutional amendment committee tí wọ́n ti parí ẹ̀ wọ́n ti parí ẹ̀ lójúmọ́ náà wọ́n ń sọ ẹ rí i pé àwọn house of assembly tó wà ń bẹ̀ náà ní ìsìn kókó tí wọ́n fi wájú náà ní pé àwọn afẹ́ ṣe ni amendment constitution níjẹ́ ò lẹ gbọ́ pé wọ́n ṣèpàdé rí wọ́n fẹ́ amend nǹkan kan náà alukurani ẹ sì lẹ́ẹ̀fẹ́ yun èyí tí ó fi àyè ká jalè lẹ̀ tí ó fi àyè ká ṣe jàǹbá lẹ̀ èyí tí ó fa àyè ká yẹn ni jẹ́ lẹ̀ ńlẹ̀ ń fẹ́ torí ẹ̀ àwọn fárúkù àwọn náà má gbìyànjú wọn kó àwọn èèyàn jáde lóríṣiríṣi wọn ni wọn jalè owó tí wọn jí kíní kan tírílíọ̀n gbogbo nọ́mbà tá a gbọ́ rí tó nọ́mbà la gbọ́ ó kú pàṣán ya kì í wá sí kẹ́ ẹ ṣe pàṣán ìyà fún wọn lásán kẹ́ ẹ má rówó gbà kì í sì ṣe pé kẹ́ ẹ gbowó kówó tún rá ẹ pé olè lọ́gbàá sọ̀kalẹ̀ lórí olè ní nǹkan bá ṣe ẹ gbọ́ owó tán gbà lọ́dọ̀ Abacha á owó ń pọ̀ kọjá sísọ tán gbà lọ́wọ́ fámìlì rẹ̀ owó ń pọ̀ kọjá sísọ àwọn ẹni tó ń ṣe analysis wọ́n ní tí ìjọba ọba tiẹ̀ máa tí ó fi adúrú owó yìí sí níbi tó pọ̀ dé ó tó láti kọ́ specialist hospital irú èyí táwọn èèyàn ń lọ nílùú òyìnbó sí gbogbo olùkọ̀ọ̀kan nàìjíríà kápẹ́ wọn ò tiẹ̀ ronú nǹkan míì táwọn fẹ́ fi ṣe ó tó láti kọ́ specialist hospital sí gbogbo òlu ńlá ńlá kọ̀ọ̀kan nàìjíríà kì í ṣe state fa kì í ṣe capital state fa níìsín ọ̀yọ́ state ìlú ńlá ńlá mélòó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé kò lé ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láwọn ìlú ńlá ńlá ó tó láti kó hospital ńláńlá irú ètò wọn lọ sùn sí nílùú òyìnbó sáwọn ìlú ńláńlá kọ̀ọ̀kan nàìjíríà yìí tá à ní lọ mọ́ ńgbà wọn gbà ń bolówó ń sẹ́mi pé àìgbàǹgbà gan ó lọ torí tí wọ́n fà fọmọ orílẹ̀-èdè ó lè jẹ́ kẹ́jọ òru pé ńgbà tẹ́ ẹ̀ ti ẹ fi ìbànújẹ́ kún ìbànújẹ́ fún wa ní torí àárín tẹ fi ṣe so ẹ wá gbọ́ ìyàwó Abacha wa ni tó ń ti tí wọ́n gbà ẹ gbọ́ báwọn olè wọ́n tún máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ pé overconfidence pé tó ń ti tí wọ́n gbà lọ́wọ́ àwọn àwọn olè yìí ò lò sí títí títí títí báwọn dàbí Dangote yẹn ni kò lò sí ní Dangote lọ́dọ̀ lẹ́gbẹ̀ẹ́ tàwọn ẹ sì sọ pé Dangote ló lówó jù láfíríkà. ìyẹn ni pé ibi tí nǹkan tún wà ẹ̀ tí ì rí nǹkan kan gba ó dàbí ó lé ní lẹ́yìn pé wọ́n mú láàrin ìjà wọ́n lọ já fifty thousand gbà mọ́yàn lọ́wọ́ so ńgbà tí ẹ wá gba fifty thousand lọ́wọ́ rẹ̀ ń kọ́tù ẹ gbé lé olówó lọ́wọ́ wọ́n á ní sórí pé n tó ṣe ọ̀dà ó ní kí ló ń ṣe tí ọ̀dà ó ní sẹ́ rówó tẹ́ gbà yìí ọmọ ni lẹ́gbẹ̀ẹ́ ìta ti jí kó tẹ́lẹ̀ ẹ wàá ní ọ̀dà kò burú sáà tí máa lọ ilé máa lọ ilé kò burú à máa lọ báwo yọ gbà ó lé lẹ́gbẹ̀ẹ́ ìta wọn ti jí kó tẹ́lẹ̀ abẹ́ gbọ́ kìí ṣe pé lẹ́gbẹ̀ẹ́ tá a ní halalan tayyiba lẹ́gbẹ̀ẹ́ tá a ti jí kó tẹ́lẹ̀ okay sẹ́mi pé lábẹ́ òfin bóyá ẹ̀yin ọmọ òfin òfin sọ yìí pé al-iqraru sayyidul adilla èmi mo ṣe ọ sàgbà lọ mẹlẹ́rìí wa mo rò pé yé wa ní sè ọmọ ń sunkún ni wọ́n gbá ọ létí ni wọ́n èmi mọ gbá létí mú ẹlẹ́rìí wa tí ó fi hàn pé wọ́n lọ gbá létí ah orí adájọ́ ò pé nígbà tí ẹ bá ti sọ pé mi mo ṣe ó ti parí kò nídìí ẹlẹ́rìí mọ́ torí èyí kó bára rẹ̀ nítorí fi wọ́n á mú sọ pé mi mo ṣe kò nídìí pé lọ mẹlẹ́rìí wa torí ẹ wá ní gbogbo tán gbà wọn kò lè sọ àwọn tó lò sí bí Dangote ah nǹkan máa ń bẹ ó wọ́n sì tún fi wọ́n lẹ̀ wọ́n tún máa ṣe kíní kan launching wọ́n tún ní Abacha family wọ́n donate abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ owó tí wọ́n jí láti máa pàtẹ ee ah ọlọ́mọ ṣàánú wa ìgbà tí ìgbìmọ̀ afárúkú làwa táwọn wá ṣèwádìí tán á ah, inú ọmọ nàìjíríà dùn irú àwọn èèyàn báyìí irú àwọn èèyàn báyìí náà là ń fẹ́ hmm? àwọn tí máa wádìí òdodo tí wọ́n wù sùn désàlẹ̀ kòkò àṣírí yín tún sẹ́kù bẹ́ẹ̀ ni irú wọn pọ̀ tọ́ kọ̀pẹ́ kò jìnnà o kọ̀pẹ́ kò jìnnà la bá gbọ́ tí ẹnìkan ọ̀tẹ́ dọ́là ló bá ní tó ṣẹlẹ̀ ni pé Faruk Lawal gan òun gan ni tá à ń fẹ̀sùn kàn kí ló dé ó nítorí pé òun fún ní àwọn lágrímẹ́ǹtì pé yóò gba ìgúnjẹ three million dollars dollars nífa ẹ pé three times one hundred and sixty ẹ̀yàn ní máa ṣẹ́bá ní sírò rẹ̀ ṣé ó four hundred and eighty million naira four hundred and eighty million naira tẹni tí ó sẹ́wó fún ọba rí pọ́pọ̀ tó bẹ́ẹ̀ gan wọ́n túnbọ̀ fi àwọn ẹni sí káti ẹ̀ gbé dúró lórí báwọn. four eighty million naira ó lọ gba owó àwọn jọ lágrímẹ̀ntì pé ó gba owó kó lè bá a ha orúkọ kọ́mpìnì òun kò nínú àwọn tó ṣe jàǹbá forílẹ̀ ó sì ti gba six hundred thousand dollars lóun fúnra rẹ̀ cash mo rò pé kèsì náírà fa ẹ mú kí náírà tó ọlọ́wọ́n bá tuntun wa náà ṣe ó ti lágbàǹgbà kan kọjá tí náírà kan ju dọ́là kan lọ tó yẹ kí tó bá mú one naira tó bá mú lọ ipò fẹ́ sẹ́ dọ́làs wọ́n á gba dọ́là kan ó tún ní chẹ́ǹjì twenty five kobo seventy five kobo ní dọ́là kan gbogbo ìgbà tí gàwa ń sọ pé ó pọ̀ nàìjíríà wọn mọ táwọn fowó ṣe é àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀rọ orílẹ̀-èdè tí wọ́n mọ tí wọ́n fowó ṣe nínú ẹ̀ bó ṣe dáa tó. tọ́ nígbà yẹn náírà ìlàgbà tọ́ wọ́n á ní Farouk ti gba six hundred thousand dollars ẹnìkan ẹnìkan náà ẹnìkan wá yarí ó lè wọ́n gbowó tó ah nàìjà wọ́n ní agbárí tó pọ̀ ó lè mi ọ̀gbowó kankan tẹ́nìkan bá sì sọ pé òun gbowó òun gbé lọ kóòtù. <laughs> subhanallah so gbogbo eléyìí àfihàn yìí bóun justice justice náà dà ẹ dákun epo náà ní ìsìn àtẹnitọ́ jẹ́wọ́ àtẹnitọ́ ṣé wọ́n ń sọmọ́ wọ́n ń sọmọ́ presidency náà tún á gbé àwọn kan dìde páwọn ó tún á tún wádìí ṣe ẹ wò nǹkan mẹ́wàá ẹ wò fẹ́ẹ́ ṣe náwó ànàkúnà ọkàn máa gbá wọn máa fọpọlọ agbá bọ́ọ̀lù ẹni tó bá gbé tiẹ̀ lẹ́nu o títí tí ó fi di pé nǹkan yẹn ti pọ̀ ọ̀kan àwọn ẹ̀rí tó wá takora wọn ẹ sáà ti já filẹ̀ let's open a new page yẹn ni pé lẹ́yìn o àìmọye òjò náà ló ti rọ̀ tẹ́lẹ̀ ilẹ̀ ti fà mọ́ ẹjẹ́ yìí náà bá lọ. ṣùgbọ́n ṣe ń tàn wá jẹnu ti fàárùkù wọn wá tẹnu mọ́ báyìí fàárùkù ṣàṣìṣe káàtì ẹ̀pọ̀ gbowó ẹ dákun àwọn tí wọ́n wá ní wọ́n jẹ́wọ́ ńkọ́ wọ́n ní kéèkan ṣe pé ọkàn sọ̀rọ̀ ó ní diwádìí kóòtù ọ̀dà àwọn ìtọ́fà kalẹ̀ gbé wọn lọ kóòtù ẹ sì mọ̀ pé justice tí wọ́n ń pariwo kò síbi rárá kò síbi nísìn wọ́n lọ bọ́ǹbù bìkan lábújá níjọ́ tí wọ́n láwọn ń ṣe ọjọ́ òmìnira ìgbà tí wọ́n bọ́ǹbù bẹ̀ àwọn ọmọ Niger Delta kótó dijọ́ yìí wọ́n ti sọ pé káwọn èèyàn ṣọ́ra lábújá àwọn ti àwọn ti sẹ́tì àwọn bombs àwọn ọlọ́pàá ń sìn fi ń dá gbogbo èèyàn lójú pé kò sí mímí kan ní mìíràn gẹ́gẹ́ bí ìṣe wọn tó ọba ṣẹlẹ̀ pé bọ́ǹbù dún bó ṣe dún táì dún àwọn ọmọ Niger Delta ti ń pariwo pé àwa la ṣe àwa la ṣe àwa la ṣe àwa la ṣe olórí orílẹ̀-èdè sọ pé àwọn kọ́ àwọn kọ́ àwọn kọ́ òun á di lọ́ọ̀yà fún wọn òun mẹni tó ṣe òun mẹni tó ṣe ẹ dákun sólórí orílẹ̀ kan máa sáré sọ̀rọ̀ bá láì tí ì ṣèwádìí nítorí pé ó ṣeéṣe kẹ́ni tí wọ́n ń rò sí kọ́mọ̀ jẹun ìwádìí ni ó fi hàn ta ni gan-an ló ṣiṣẹ́ yìí olórí orílẹ̀-èdè yìí ò yé pariwo páwọn kọ́ o àwọn kọ́ ẹ̀sìn gbígbọ́ àwọn ọmọ rẹ̀ ló fẹ́ defend àmọ́ ọmọ ìlú rẹ̀ náà ni hmm, ọmọ ìlú rẹ̀ náà ni wọ́n ipa àwọn kọ́ àwọn kọ́ ọ sápadà dájú pé àwọn náà ni wọ́n sì wá mú ọká ní South Africa kí ló dé tí wọ́n fi mú kí ló sí. Si? kìí sàn àwọn fa ẹ̀sìn mu ṣé justice nìyẹn bí tá à ń lọ nù ṣé justice nù ẹ ló ń kọ́ ló ṣe ẹ̀sìn tún mu ṣé èèyàn ọ̀sẹ̀ á sì máa lù ṣé justice nìyẹn kí nǹkan kó ṣẹlẹ̀ tàì ṣẹlẹ̀ ká máa sọ pé àti mẹ́tò sọ ní jọ́ọ̀sì ń bẹ̀ ní jẹ̀tà ń bẹ̀ wọ́n pa àwọn èèyàn rẹ́gẹ́dẹ́ nínú àwọn tí wọ́n ṣe kú pa ẹnìkan bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ọjọ́ sẹ́nitọ̀ ẹnìkan bẹ́ẹ̀ nu ọjọ́ rep bí wọ́n sì ti ṣe ṣiṣẹ́hùn tàbí ṣiṣẹ́hùn làwọn tí wọ́n ń pè ń Boko Haram láwọn àdáyé àwọn àdàlúrú dàlúrú àwọn ẹgbẹ́ mujẹmujẹ kọ́lọ́mbà ni fòpin ṣiṣẹ́ wọn ni wọ́n ti pariwo pípọ́ àwọn làwọn ṣiṣẹ́ báríkì láàdì wọ́n sọ ní gbogbo international media olórí orílẹ̀-èdè sì jáde síta pé kìí ṣe Boko Haram o àwọn kan ni wọ́n kàn fẹ́ dàjọba òun rú ẹ dákun torí tọlọ sọ lórí orílẹ̀-èdè kan máa sáré sọ̀rọ̀ bá ìwọ ọmọ àwòrán ni ìran ìlànà tó gbọ́n máa wò títí tọ́jọ́ pé nù ràn lòye ò ti wá àmì èèyàn kan sọ pé òun ló ń sin nǹkan èmi wá ń sọ gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè pò ń kọ́ mọ̀ ń fọ́ ọmọ ẹni sẹ́mi mo gbéṣẹ́ fún wọn tètè wáyé pé mi mo justice justice kò dájú pọ̀ wà ń o justice gíní eh, kan kí lorúkọ bàbá tí wọn ní wọn dá padà kù ayọ̀ sàlámì àbí kíni ayọ̀ sàlámì wọn ní àwọn tí mójútó ètò ètò ètò ìdájọ́ lórílẹ̀èdè wọn fìgbà kan sọ pé ó yẹ kí wọn lọ fẹ̀yìn rẹ̀ kí wọn kí wọn kọ lọ rọkúnlé fúngbà kan dundun rẹ fẹ́ máa láta kíákíá ní john lólórí orílẹ̀-èdè ti buwọ́lù oníkọ́ lọ sinmi lé àṣé wọn ni wọn fẹ́ dájọ́ buhari àti gúdùlọ́ọ̀kù nípa ààbò tí wọ́n di tí ayọ̀ yìí bá lọ wà ń bẹ̀ bóyá nǹkan mìíràn ọba jáde kọ́ lọ́ọ́ máa yọ̀ ń lé wọn. wọ́n ti wá dájọ́ ó ti favour àwọn tí ó favour wọ́n ti parí gbogbo ẹ̀ àwọn àgbìmọ̀ tí wọ́n ní kí wọ́n sọ fún pé kó lọ rọ́kúnlé náà wọ́n tún wá padà wọ́n ní ayọ̀ yìí o a ti tọ́ iṣu rẹ̀ wá rí pé kò láta o dundun rẹ̀ ò láta o so because dọ́tà tọ́ oyún seven of ta kọ́kọ́ mu kò jẹ́ àmọ̀ pátákọ́ là ń rí nù ọ̀dẹ̀ <laughs> dá padà àfi tó lórí orílẹ̀-èdè ọba buwọ́lù lọ́la lóko oníwáwí ẹlẹ́yìn sọ justice ó nídìí pé kẹ́ ẹ tún dá padà kọ́dà kò kó ń gbọ́ àbẹ́rẹ́ justice mẹ́wàá torí ẹ̀ ló sì jẹ́ pé kò sí justice àfi nínú Islam Islam tó ní tí bàbá bá yan ọmọ jẹ àti bàbá àtọmọ wọn jọ fọwọ́ pọ̀nyìn lójọ́ wájú adájọ́ ni ẹ mọ̀ pé nísìn bàbá kan àgbàlagbà ni ọjà pẹ̀lú ọ̀dọ́ kan so àgbàlagbà wa ní ìgbà tí wọn gbẹ́jọ́ lọ sọ́dọ̀ ẹnikẹ́ni wa ní oh, sẹni tó wà ń bẹ ni pé ẹjọ́ inú tiyín la gbọ́ yìí o a sì mọ̀ pé kálukú bọlọ ń ṣe dá wa nù torí pé ìfẹ́ máa borọ ẹni sí ìfẹ́ àti borọ ẹni sí ìbẹ́nu ẹ̀jẹ̀ kálukú ọkàn lè pọ̀ nínú ẹ̀jẹ̀ ẹnìkan ju ẹnìkan lọ ni ìdí ni pé ẹnìkan ò sí tí ọ̀bẹ nìkan jà láyé tí ò ní máa fíìlì ipò ló ń jàre ó dìgbà tí ẹnì kẹta bá kó sáàrin wọn tọlọmba ní kó wọn jẹ ẹni tó dúró dọ́gba òun náà wàá yẹn nàná rẹ fi hàn kálukú pé ah ibi tẹ ti ṣe yẹ ẹ ṣe dáa o ibi yẹ ṣe dáa o ẹ̀yin náà ibi tẹ ti ṣe yẹ ẹ ṣe dáa o ibi ilẹ̀ ti ṣe dáa o ibi tí justice ti wà nù torí ẹ nígbà tí ẹni tó wàá fẹjọ́ sùn ọ tó wá sọ bẹ́ẹ̀ wá ní ah ẹ dákun torí ká má bàa dalábòsì ọlọ́ni yá ibadi inni haramtu dhulma ala nafsi wajacaltuhu baynakum muharrama fala tadalamu ọlọ́run ẹlẹ́dàá wa nù nínú hadithil qudsi ẹ̀yin ẹrú mi mo ṣe kásàbòsí léèwọ̀ lórí ara mi mo wá ṣe àbòsí ṣíṣe léèwọ̀ láàrin yín torí náà ẹ gbọ́dọ̀ búra yín sí. Si ẹnìkan gbọ́dọ̀ ṣàbòsí sẹ́nìkan ẹ̀yìn ìfinilọ́kànbalẹ̀ tó ga ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba tó sọ yìí èmi ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi eléyìí ó fi ọkàn wa balẹ̀ kọjá sísọ ó fi ọkàn wa balẹ̀ kọjá sísọ Ọlọ́run bò ní wo kọ́lọ̀ rẹ kò ní wéde rẹ kò ní wo owó rẹ kò ní wà ìlọ́lá rẹ tí ó fi ṣèdájọ́ fọ́njọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù innama yanzuru ila قلوبكم wa ila a'malikum ọkàn yín àti sẹ́tẹ̀ gbélé ayé ṣe lọ́lọ́run fi dájọ́ tọ́lọ́run bàbá lọ jálábò sí ni a àwọn èèyàn dúdú gbé e wàláhì wàláhì gbẹ́njọ́ gbẹ́ndé alùkìyàmù ṣùgbọ́n adúpẹ́ fọlọ́n tó rò ń lọ dá wa òun ló sì tẹ́lómi tí ń wo kó ń superior jù wá lọ gbogbo bí tọ́ bá lọ láyé kọ́lọ̀ rẹ ni wọ́n fi máa ṣèdájọ́ fún ọ wọn ò ní kọ ọ̀pin yẹn kán tọ́lọ̀ ń da ẹ̀ sì bá wà lá màmá nígbà tọ́lọ̀ ń da wa tán funfun àwa ń kiri àwa bọnú agolo ọ̀dà dúdú pípé bá a sì fẹ́ rí nu la ilaha illallah tòtò bá wá jẹ́ pé bọ́mì yẹn ń ṣe ṣe wà lọ́lọ́wọ́n ọba wa náà bá jálábòsì ni wàláhì gbogbo àwa dúdú la gbé ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́wọ́n ọba wa ọba tí ì sálábòsì ọba tó sábòsì ṣiṣẹ́ léèwọ̀ torí di eléyìí ìgbà tí wọ́n wá nítọ̀ ẹjọ́ tẹ ẹ ti ẹnu ẹni tẹ ẹjọ́ jà náà ìgbà wo ni ká fìpàdé sí jókòó ká gbọ́ tẹnu ìkíní ẹ èyí tẹ sọ fún mi ẹ fi sípò pé ní ti gbọ́n kankan ti gbọ́n kankan lóòótọ́ torí pé nígbà bá gbé tiẹ̀ kalẹ̀ yóò sọ lọ́nà tí ó fi jàre náà ni ẹ̀yin ẹ máa sọ La, la, téèyàn kan bá kọ́ gbẹ́jọ́ wá báyìí tó bá pẹ́ ní téèpù ẹ̀ kaalẹ̀ tí ò sí o ẹjọ́ kan mo gbé wá báyìí mọ̀ ń bọ̀ ẹ̀rọ àfi téèpù sínú ẹ̀ wò téèpù rẹ́kọ̀d ti bẹ̀rẹ̀ sí rẹ́kọ̀dù rẹ̀ mọ̀ ń gbọ́ agbọn ibi tó jókòó sí ni kí téèpù wọn wà kí gbogbo kẹ́límọ̀ lè bá wọ bẹ̀ nígbà tó bá sọ tán pé tọ̀ kò burú ẹni tẹ́ mẹ́jọ rẹ̀ wáyé ọlọ́run ṣe kò tí ì kú wọ́n bá di níwòye ọ̀la ẹ̀ wá òun náà ń pè wá tí ó bá di pójú rinjú tó ń tì náà wà ń kalẹ̀ àwọn gbólóhùn yí padà àwọn rìwáyà tó wà nínú rìwáyà alákọ̀ọ́kọ́ yóò dínkù <laughs> nítorí pé àsọdùn àfikún àsọlé yóò ti wánu ta alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ náà bí kẹ́ wádà kẹ́ máa lé ká yóò fẹ́ rẹ̀ sẹ́yìn náà lọ́kàn lọ́nà tí ó fi jẹ́ pé tẹ́ ẹ bá dájọ́ ẹ fẹ́vọ̀ rẹ̀ náà ni àmọ́ tẹ́ ẹ bá ti pọ́ńtì ìjókòó ah, àkàrà tú epo ni ẹ̀ ńgbà tí wọ́n á ní ká máa rojọ́ ẹjọ́ kí ni ká máa rò á ah, kí ló ṣẹlẹ̀ tó náà ni <laughs> tó ṣẹlẹ̀ náà ni kẹ́ ẹ sọ tọ́ àgbàlagbà wa sọ pé no n ta sọ pé ṣèyí ó ti tó ó ti tó kí gbogbo ọjọba wí ni ah, àwa láàánú ìjọba wí mo rò pé àníjọba torí pé àbòsí nìyẹn àbòsí nìyẹn ọlọ́run bò sí fábòsí nìyẹn ọlọ́run bò fẹ́ ẹ̀yin ti rojọ́ tí ẹja gbọ́ tiẹ̀ náà nínú Islam bí bàbá àtọmọ bá jà kálukú rojọ́ rẹ̀ ni ẹ wá sọ pé èmi sí lágbájá lájọ láàmú ah, a jẹ́ pé ìjà kọ̀yọ́ kẹ́ ẹ̀já náà tẹ́lẹ̀ náà torí ẹ̀yin sí lágbájá bó lẹ́sẹ̀ ìgbà tí ẹ ti máa dúró yín sí lágbájá tíjà fi ṣẹlẹ̀ ẹ wàá ládùúrú kan nígbà wọn bá parí ìjà fún yín gbogbo yín ọjọ́ dógo ẹjọ́ jókòó dọ́gba ni wọ́n gbọ́dọ̀ sún síwájú an inch ju ẹni tó kéré sí ọ lọ bákan náà lẹ́jọ́ jókòó wájú adájọ́ adájọ́ ò sì ní máa wọ ẹnìkan yàtọ̀ sẹ́nìkan méjèèjì ni wọ́n máa wò dọ́gba kò sì sínú pé ẹ̀yin ẹ rojọ́ ìwọ rojọ́ ẹ̀yin báwo ìwọ rojọ́ torí wá di pé ẹ̀yin ẹrọjọ́ ìwọ ẹrọjọ́ kí ló bẹ̀rẹ̀ o àbòsí tọ ẹ̀yin aláàjì wa sílẹ̀ ìwà sọmọ ẹ̀yin ìwọ ń tiẹ̀ ẹgbọ́n nǹkan ẹ̀yin aláàjì wa ìwọ ń tiẹ̀ kí ló fẹ́ wí ẹ̀yin kó pèsè ìwọ ń tiẹ̀ ó túmọ̀ sí pé tí mo bá súnmọ́ fọ etí ẹ̀ <laughs> so kò sí ìṣèdọ́gba ń bẹ̀ o Islam òun ló ní ká So, inú kí gbogbo wọn di ẹ̀yin àbí kí gbogbo wọn di wọ́ òṣìṣẹ́ inú sífìlà rẹ sífìlà bá wò pé kíni mọ̀ ń bọ́ sọ̀rọ̀ òde fìlà pé kíni wọ́ gẹ́gẹ́ bíi ta ni ẹ̀yin lè dé tiyan o à torí imam tẹ jẹ́ à pé <laughs> tí gbogbo wọn bá yà sífìlà wọn sífìlà kò sì síbi tó fi ti ní kẹ́nìkan sífìlà nítorí pé wọ́n fẹ́ rojọ́ pé kíni torí di eléyìí islam ń fẹ́ justice nígbà tó ọmọ yẹn gbẹ́jọ́ lọ bá anabi sallallahu alaihi wasallam ní bàbá òun gbowó ń lọ́wọ́ wọn fẹjọ́ sùn anabi tí gbọ́rọ̀ ẹnu ẹnìkan kọ́ dájọ́ anabi ọ̀ comment lọ pé bàbá rẹ wá finish síbẹ̀ làwọn a máa ṣe àtẹnìkan wọn á bá yín tún ní ẹ babalágbájá ó lóun ọba ń sọ náà ẹsẹ kan o àṣeyàn abú ni iṣẹ́ òun nǹkan gbé fáwọn míì ni kò gbé fún mi mọ́ o. kò gbé fún mi mọ́ o wọ́n wọ́n lọ <laughs> ẹ mọ̀ pé táwọn ṣe ti pọ̀ jù àwọn èèyàn lónìí di ipò jókòó nle ọ̀ǹdẹ́sẹ̀ ntí ọkàn lọ́wọ́ tí ọkàn lẹ́sẹ̀ wọn náà sọ lé ẹni ni kò sẹ́ni tí ọmọ aládùúgbò yìí kò sẹ́ni tí ó kínní kò sẹ́ni tí kínní ó ti wá dáràn jọ dípò sọ pé ah lẹ́sìn ọmọ lọ sẹ́wọ́n tó máa ah, tẹ kí esi pé bí ká ẹ pé wà ah, alábòsùn yàn òpùrọ̀ sùn yàn sì lọ sọ́ra rẹ kọ́ ọ má bàa wọ̀ náà dídí ọjà lè kó nù lè mi wọn ò ní gbàbòsí wa báyìí mọ́ ò ní gbàbòsí wa báyìí mọ́ wọn àti wọn máa rojọ́ ẹni pé bàbá rẹ wá bàbá dé ẹjọ́ tànà bí ti gbọ́ tẹ́lẹ̀ wọ́n dúró lórí rẹ̀ wọ́n tún sọ fún bàbá eléyìí túmọ̀ sí pé kò burú kádájú ti kọ́kọ́ gbọ́ ẹjọ́ ẹnu ẹnìkan nígbà tẹ́nìkejì bá dé kó wọn wá sọ tó ń tì sọ ẹ̀sùn tí wọ́n fi kàn kọ́ sọ fẹ́nìkejì ọlọ́mọ rẹ ló gbowó òun bàbá sì ṣàlàyé bẹ́ẹ̀ ni mo gbowó rẹ ṣùgbọ́n di abájọ ni pé owó tèmi ló jẹ dàgbà lásìkò tóun ò lè ṣiṣẹ́ mi ń ṣiṣẹ́ mò ń sì ń bọ̀ mò ń fún lówó òsíjọ́ kan tí mo ké pé ọmọ mi gbowó mi rí but ní báyìí èmi ti lẹ òun lọ lágbára mo sì ń bùkátà owó mo sì mú nú owó rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ màtá nàbí sallallahu alaihi ń gbọ́ à nídìí lọ́ọ̀yà jàmá torí lọ́ọ̀yà <laughs> wọ́n máa lò wọ́n ni lọ́pọ̀lọpọ̀ ọgbà láti yí irọ́ di òdodo láti sọ òdodo di rọ́ọ̀ ní tí wọ́n tírèèni wọn lé lórí generally kò ní pé kó gba ẹjọ́ ẹlẹ́jọ́ rò lọ́nà tẹ́jọ́ rẹ̀ ó fi di ẹ̀tọ́ kò bá àmá jẹ́tọ̀ àní ìsìngbà tó bá lọ bá lọ́ọ̀yà tó ṣàlàyé fún tó sọ pé báyìí báyìí nìkan káì kéèsì ń yọ wà clear pé ẹ̀ lóòótọ́ o but we still try our best kò gbọ́dọ̀ má sọ bẹ́ẹ̀ torí pé owó tiẹ̀ tí ó gbà ń kọ́ bó lùzù ìwọ ló lùzù torí pé tí wọ́n máa ń pé òun ló lùzù ní court yọkàn sórí kọ́ ni báwọn kí wọ́n ti ń sunkún <laughs> olódodo ìwọ ló lùzù torí owó tí o sì ní dín kọ́bọ̀ torí ó tún gbé ọlọ́ kóòtù twenty sign wàá san five hundred thousand fún un tó o bá win tó o bá sì win yóò di times ten five million ó sì win five hundred thousand wàá lò ní sanmọ́ all lọ court so wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí lọ́nu lábẹ́ òfin ṣẹ̀ríà tí a bá nídìí lọ́ọ̀yà ṣẹ̀ríà farama bíi kọjẹ́ pé ẹni tó lẹ́jọ́ ò lè rojọ́ dáadáa a sì rí dájú pò ńlọ́jà rẹ̀ agbèjà rẹ̀ torí kó dúdú kí ẹ̀tọ́ rẹ̀ ó lè bàa bọ́ sí lọ́wọ́ àwọn àti mọ̀yàn lọ́daràn a'udhu billah wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ gbọ́dọ̀ rárá yín lọ láti sẹ́lọ̀n àti láti dìtẹ̀ ẹ gbọ́ báyìí nàbí ṣe béèrè ẹjọ́ eléyìí sàlàyé ọmọ òsì lè takú bàbá rẹ̀ pé ntọ́sẹ̀lẹ̀ náà nù lódodo tọ́ anábì sí ni anta wa maluka lé ẹbí àti wọ́ àtúwò rẹ̀ ti bàbá rẹ̀ fẹlẹ́ ìfihàn wa pé justice tọ́lọ́mọba fẹ́ tọ́lọ́mọba wa sọ̀rọ̀ rẹ̀ nínú àyà yìí ọ̀gá o ọ̀gá ọlọ́ni yá ayyuhalladhina amanu kunu qawwamina bilqist كونوا قوامين بالقسط شهداء لله ọlọ́ni àpẹ̀yìn olùgbàgbọ́ òdodo ìdí tí ọlọ́run ọba fi sọ pé ya ayyuhal ladhina amanu nítorí pé ẹni tó bá nígbàgbọ́ lódodo ní fàṣẹ ọlọ́run ọba ṣiṣẹ́ ibn Mas'ud radiyallahu anhu ó sì ní gbogbo ìgbà tẹ́ bá gbọ́ tọ́lọ̀ wọn bá ní ya ayyuhal ladhina amanu ó ní ẹ tẹ́tí nítorí lẹ́yìn ìpè pé ẹ á pè tẹ́ ẹ nígbàgbọ́ òdodo àṣẹ ni ó wà lẹ́yìn rẹ̀ àbí ìkọ̀fúnni wọn náà wo alukurani gbogbo yà ayọ lẹ́dínà amànù nínú kọjá pé ọlọ́run ọba ń pè ọ lọ sídìí kó o ṣe nǹkan kan ni àbó sì fẹ́ kọ̀ nǹkan kan fún ọ láti ṣe eléyìí ó ní olùmọ̀ sheikh abubakar aljazair hafidhahullah ìní tí wọn kó gbogbo yà ayọ lẹ́dínà amànù tó wà nù alukurani jọ wọn kó jọ wọn wá sí àlàyé wọn sì tafsiri wọn bàtí Ibn Mas'ud ní gbogbo yá ayọ alladhina amanu tó bá ti wá náà alukur'ani àṣẹ ni wọn tẹ̀lé àbí ìkọ̀fúnni àwọn wá kó tírà kan jọ lórí yá ayọ alladhina amanu gbogbo tó wà alukur'ani àwọn olùmọ̀síṣẹ́ àwọn ẹni tó sì jẹ́ pé wọn ò ní mọ̀ àwọn ń sagbájá wọn á pe tírà yẹn ní kíni nida'ur rahman li ahlil iman nida'ur rahmani li ahlil iman wọn bẹ nu tíra ta fi síbi àmọ́ bóyá nìkan ti jí mu lọ torí gbogbo tíra làwọn èèyàn máa jí mu sẹ́rí pé ara ẹ̀ ní justice nù mọ́sálásí fa a pè nǹkan tọ́ lọ́ọ̀ gbogbo ẹni bá wà mọ́sálásí kọ́ kà kọ́ sáǹfààní bẹ́ẹ̀ wọ́n sì wọn wò àpòlá ti lè rí lè láyé à lè rí ẹlòmíràn fi sábẹ́ agbádá sọdá abẹ ó dà torí pé kékeré ni ó fi hàn pé nílá ò tí ì yà àwọn èèyàn sá wọ́n máa ṣe public library nísìnyí ee àfi ká ẹ gbé kámẹ́rà <laughs> kọ́lọ̀ tún wá sí hmm, tíra yẹn ó wúlò gan ó wúlò gan ọlọ́ọ̀ni. يا أيها الذين آمنوا akpẹ̀yìn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin ẹ̀yin lẹ gbọ́ lọ́wọ́n bá gbọ́ ẹ̀yin lẹ ní ìgbàgbọ́ sí ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́wọ́n bá ránṣẹ́ yín anabi wa muhammad sallallahu alayhi wa alayhi ẹ̀yin lẹ ní ìgbàgbọ́ sí tírà tọ́lọ́wọ́n fi kásẹ̀ gbogbo òwe tó síwájú ńlẹ̀ al-Qur'ani ẹ̀yin lẹni tí ń sin lọ́wọ́n ọba lójú méjèèjì tẹ́ ẹ̀ fìgbà kan sinmi ẹ̀yin là ń pè yá ayyuhal ladhina amanu ọlọ́ni kúnnù qawwamina bil qisti shuhadaa lillah ẹ jẹ́ ẹni tí ó máa gbé ìṣèdọ́gbaró ẹ jẹ́ ẹni tí yóò máa gbé ìṣèdọ́gba dúró. ẹ jẹ́ ẹni tí wọ́n máa ṣe déédéé ẹ̀yin fúnra ara yín ẹ jẹ́ olùṣe déédéé ẹ wá ẹni tí ó máa jẹ́ kí ìṣe déédéé ó máa ṣẹlẹ̀ láwùjọ ntó lò lórí ara rẹ ó ṣòro kó o tó lè bọ́ síyàn lọ́rùn kò sí lọ́rùn rẹ bó ló sì fẹ́ bọ́ síyàn lọ́rùn ẹ̀yin fúnra ara yín ẹ ẹni tí ó dúró déédéé ẹ jẹ́ ẹni tí ó mú àwọn èèyàn náà máa ṣe déédéé. ẹ má yẹ sọ́tún ẹ má yẹ sósì. كونوا قوامين بالقسط شهداء لله ẹjẹ ni tó so yìí pé yóò dúró déédéé tí ò ní bẹ̀rù ebú àwọn èèyàn nítorí tọlọ́n ẹni tí bá ti ń ṣe tọlọ́n ò gbọ́dọ̀ bẹ̀rù ebú àwọn èèyàn ò gbọ́dọ̀ bẹ̀rù wọn bẹnu àtẹ́lù ọ́ gbogbo ìgbà náà ni justice justice náà ká dúró déédéé ká dúró déédéé kíni wọ́n sọ tẹ́lẹ̀ náà ẹnu máa ń hún àwọn èèyàn kòkòrò kan wà tọ́lọ̀ ti dẹ sí ètè àwọn kan tó máa ti rí ní tó da wọ́n máa bu ọ náà ni wọ́n máa fẹ̀sùn kàn án náà ni ẹ jẹ́ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kòkòrò ní ń jẹ wọ́n gbà tẹ́ bá ti gbọ́ tó ń sọ bẹ́ẹ̀ ẹ pọ̀ lọ́wọ́ bá wọn sáyà rẹ̀. kunu qawwamina bil qist ẹ jẹ́ ni tí wọ́n máa gbé ìṣedéédé dúró ẹ má bẹ̀rù ẹnu àwọn èèyàn ẹ má bẹ̀rù ebu wọn tẹ́lẹ̀ kí la láì níṣẹ́ fẹnu rẹ̀ ṣe tẹlẹ ifi wa rough náà ni torí ẹ ẹ má jẹ́ kí wọn fi tiwọn mẹ́yìn náà kúrò nídìí òdodo ẹ wá tún máa ara yín lọ́wọ́ lórí àtìrí pé ẹ ṣe déédéé ẹ jẹ́ tí máa ṣàtìlẹ́yìn fún ara yín lórí pé ń ṣe déédéé ìtumá mi. ọlọ́ni wa aqimu shahadata lillah ẹjẹ́ ni tí ó máa ṣe gbogbo jẹ́rìí tẹ́ bá jẹ́rìí nítorí tọ́lọ́n kìí ṣe nítorí owó kìí ṣe nítorí pé mọ̀lẹ́bí yín ni kìí ṣe nítorí pọ́tà yín ni kìí ṣe nítorí pé eléyìí bá ẹ̀ má rí tọ̀hún ẹ̀ má rí lẹ́fì lọ́ọ́ jẹ́rìí gbogbo wa tẹ́ bá jẹ́rìí ẹ jẹ́rìí nítorí tọ́lọ́n ọba ni. ìyẹn pé ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ ó sì sojú yín wọn wá ń fẹ́ kẹ́ wá jẹ́rìí ẹ má ti torí tí wọ́n fún yín lọ jẹ́rìí o sẹ́mi pé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ ní ìsìn wọ́n wá àwọn kan nígbà tí ọ̀rọ̀ bá dojú ẹ̀ wọ́n ní káwọn kan wá jẹ́rìí torí sunna anabi sallallahu alayhi wa sallam ó ní law yu'ta an-nasu bi da'wahum ladda'a rijalun amwala qawmin wa dima'ahum lakinna al-bayyinata 'ala al-mudda'i wal-yamina ala man ankar tó bá ṣe wípé gbogbo ntẹ̀yìn bá ti pè ń tiẹ̀ iná làbà máa gbà fún ni tẹ̀yìn bá wá síwájú adájọ́ tó sá lòun lòun ní nǹkan báyìí tó bá pé gbogbo ntẹ̀yìn bá ti lòun lòun ní iná láàfin lè lọ ni àwọn kan ọba sọ pé àwọn làwọn ní dúkìá àwọn èèyàn mi wọn ọba sì sọ pé àwọn lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ bá wọn torí pé bàbá òun tó kù ńlọ́pàá tó bá pẹ́ àní máa wádìí tí kálukú bá ti pò ń lọ ní nǹkan ilé rẹ̀ wọn bá ti gbà á mọ́ndì mọ́tò rẹ̀ wọn bá ti bọ́ ọmọ ọlọ́ gbogbo kó afọ agbó ọwọ́ ẹnìkan ó ti gbà á wípé sẹ́s ẹ̀mí um, mọ́ láago yìí o bọ́ kó fún fi lórí rẹ̀ ẹ̀mí ní bọ́ kó fún ẹ̀wọ́ ọrùn rẹ̀ bọ́ kó fún ṣòkòtò ẹ̀dá kù <laughs> kí ni ó kù.